آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته ọdúpẹ́ fún ọlọ́run ọba tí ó dáwá sí ọjọ́ rí wípé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà bákanáà ń sọ̀rọ̀ alẹ́kùn aláàrẹ̀ fún ọ̀gá wa fáwa anábà muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni a tún sọ̀rọ̀ alẹ́kùn ìyọ́nú rẹ̀ kó bọ́ wa ṣe fún àwọn aṣíwájú wa àwọn náà ni àwọn sàhábà látòkè délẹ̀ ọwọ́ ń bẹ ọlọ́run fáwa náà ta ṣẹ́kù láyé táàrin lójú ọ̀nà ẹ̀sìn islam tí ọlọ́run fi ẹsẹ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn dé pé kíyárìn abẹ́ ọlọ́run ọ̀padà sí aburú àtórí ìlú ilé tí ó máa ń dé bá ní tí yàn tó máa ń wò sí ìsìláàmù máa ọ̀nà máa fi ṣe àgbákò fẹ́ni kankan wà túbọ̀ tó rọ̀ wá lọ́rùn ọlọ́run kò dẹ̀ wá fún wa ní gbogbo tí yàn máa fi ń ṣe tí yàn tó máa ń gbàgbé ẹ̀ dáadáa nínú ẹ̀ náà ni àlàáfíà nínú ẹ̀ lẹ́yìn ìgbà tí mọ́ọ̀nì bá ti dúró kọlọ̀kójọ kó máṣà túbọ̀ ṣe fún wa láàárọ̀ yà ń tẹ̀síwájú níbi tí a dé ní ọ̀sẹ̀ tí ó kọjá nínú ìdánilẹ́kọ̀ọ́ àforí tuntun ilé tí a ń bára wa sọ ọ́nà ni tó ní ṣe pẹ̀lú àtọ́lá ìrun kíkí ó fọwọ́ bá ní lẹ́mí lásìkò yìí wípé kódà àwọn tí wọ́n tẹ̀sùn jẹ́ àwọn àfáẹ́sìn àwọn táwọn èèyàn wò láwọn aṣíwájú nínú ẹ̀sìn àwọn ìmáàmù àwọn àfà ńláńlá jíǹkanjíǹkan ọ̀gọ̀ọ̀rọ̀ wọn wọn lákàkún sí èrò kíkí bó ṣe tó àti bó ṣe yẹ àti náà àwọn kan míì tí wọ́n tún máa ń pàtàkì ju káwọn kírun lọ ẹ̀sùn máa rí pàkókò òrùn atóbáyàwó ìrọ̀lẹ́ níbi kíta ara wọn dẹ̀ sí níbi tí wọ́n wà ẹ̀dẹ̀ wọn rí àwọn ẹlòmíì tí wọ́n wà ń táwọn kì í ṣe àwọn àfà báwọn ṣe ń dìde kẹtíkẹtí àwọn àjẹmọ́ awọ́ náà láti lọ kírun tó rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni táwọn sọ nínú àwọn àfáà náà ni wọ́n ti wá àti tí wọ́n gbọ́ tí wọ́n fi mọ̀ ìpè ìrun pàtàkì mo fẹ́ bóyá pé ara ẹlòmíì tẹ́ pé ń táwọn òbí tiẹ̀ ti fi tọ́ yẹn láti kékeré àwọn àfáà kan tó náà fi mú ìrun lókùnkún jù àwọn tó wá gbọ́lẹ́nu ẹ̀ náà wá jókòó sára wọn wá sílé tọwá ṣe nǹkan mí lọ yìí sásìkò oòrùn tó sọ́látù zóòrì láyùbálù ọ̀kẹ́ ọ̀dìkítà sọ́látù láásìrì láyùbálù kò kàn wá tó wá máa wá jẹ́ ọgbẹ́ ọkàn fẹ́ni tó ń jẹ́ ẹni tí kìí ṣe ṣé kí ni yìí ṣé kò wà ìpọ́sáàtì tó bò ń ṣe mọ̀ ní ṣé kì í ṣe kó tó ń gọ́ ti fẹ́ lé jù eléyìí mọ́nà tó pàwà lókèṣàn kan lọ́jọ́ kan àsìkò orún tó abẹ́ lọ kírùn ẹni tó náà jó ní kí ó tó jà fà nígbà táwà kan dìde tá lọ kí n ló ń sọ fún wa pé yá ṣé kìfèrè náà tó kù náà ni àwọn náà máa kírùn ẹ̀yà ṣe ń tàn ṣe tánná àwọn tó kù náà ṣe kìfèrè ẹ̀ ó yá gbọ́dásìkò orún tó yìí

àbò ń ṣe kankan lọ́wọ́ kò ní lè fi ilẹ̀ náà lọ kírun á kí ń gbà tó wọn náà ni tó bó ṣe máa ń sábà rí nìyẹn irú dẹ̀ kọjá bẹ́ẹ̀ na sọ̀láta káàna ti alàlmùmìnì na kìtà bá mọ̀ òkúta ọlá ní ìrùn tó ń ṣe lọ́rọ̀ yàn lórí àwọn olùgbàgbò òdúdó yìí o ó lákòókò ó ní ó ní àsìkò tó ń fi ní káàkiri gbogbo ọ̀nà kankan ló láti kò tí ẹ̀ kìí ṣe fókàn sí lọ́rọ̀ yàn nìkan bákanà lára tí mo fẹ́ ká mọ̀ ká gbọ́yé nínú ọ̀rọ̀ ìrun kíkí àti tọ́lọ̀ ní ká ṣe nínú ẹ̀sìn ni pé àṣẹ ni látọ̀dẹni tó níwà o kìí ṣe kó ń tọrọ o ń tí yàn bá tọrọ lámà ní beggar has no choice ìgbà tàbá tó fún náà ní tàbá dẹ̀ fún ni wọ́n fún ẹlówó ń ká ṣe fẹ́ ní kò pé ni ń tí yàn bá tọrọ nìyẹn o àbí tọ́ bá kàn ní ẹ̀ ṣùgbọ́n lè yìí ń tọ́lọ ń pa wá láṣẹ ká ṣe ni kì í ṣe ń tàà kàn lè ṣe bó ṣe wù wá ẹni tó ní wá ló ní ká ṣe ó dẹ̀ rí wa bá ṣe ń ṣe bá ṣe rí ó ti rí wa bá ṣe rí ó ti rí wa ọ̀rọ̀ pé kámẹ́rà wà ń bí jẹ́ kírun dáadáa rọ́ lè padà play later kámẹ́rà àtàyè lélẹ̀ yẹn lè padà bàjẹ́ ó lè ní fọ́ọ̀t wọ́n lè jí gbé òsìn tí ó lè ṣẹlẹ̀ sí ó lè sọnù ṣùgbọ́n tọ̀dọ̀ ọlọ́run fi kita láyé nílùú rọ̀bí wọ́n láyé àṣà ibi tó wà lọ́dọ̀ ọlọ́run kìí ṣe tó lè sọnù bákan kìí ṣe tí ìgbàgbé lè dé bá tọrọba tó níwá kìí ṣọ̀bọ nígbàgbé ogun ṣe pátá ọlọ́run ló wà wa wa káyé dàrú kí jáàmà bẹ́ẹ̀ jáàmà kó pàtàkì fáwọn ọkùnrin láti máa kírun nínú àwọn mọ̀sáájì kó jẹ́ pé ilé ọlọ́run láti ń kírun irú ilé ọlọ́run wo ilé ọlọ́run tó fojú hàn pé ilé ọlọ́run ni tí kìí ṣe ilé ọlọ́run tí wọ́n sìnkú sí sí kójọ kó gba gbogbo ilé ìta ń sọ yìí kọlọ̀n kó gba ní ìbádà fẹ́ni kankan wa ibi tí adé lọ́sẹ̀ tó kọjá náà ni àti ń tẹ̀síwájú lónìí ẹ máa ń gbàgbé pé a ṣàlàyé fún wa nípa àwọn ṣòro àwọn májẹ̀mú ilé tó jẹ́ májẹ̀mú ti èrò kíkí adẹ̀fún wa ní definition tá ń pè ní ṣáàrùtù ní ọ̀sẹ̀ tó kọjá náà ni ta pè ní máa yẹ́lìzà min adamihi al'adam wàlá yẹ́lìzà min ojúdihi ojúodò wàlá adamu lè dáàtìhì ẹgbẹ́ àwọn olùmọ̀ ní ọ̀tọ́lù fíkí gẹ́gbọ́n ti ṣàlàyé tàrífù ń tàbí ní aṣáàrìtú bẹ́ẹ̀ náà ni nínú tàbákà ọgbọ̀n kútùbù àwọn tíra fún wa bá ṣe máa máa bá pàdé náà ní ẹ̀rọ pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn afẹ́ẹ̀sì ṣáàrìtì náà ni tí gbogbo wọn máa ń lò ní tààrí tó dẹ̀ jẹ́ pé alhamdulillah wa ṣàmín àti ṣàlàyé lè yẹ̀fọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá ajá ká máa fẹ́ tó yẹ ni tá a fẹ́ ṣe lè ṣe é ṣe tá a bá ti fún ìrun májẹ̀mú ni fún ìrun tá fẹ́ kí ṣùgbọ́n kì í ṣọ̀rọ̀ yàn wípé tàbá ti wá ṣàlọ̀ àlá gbọ́dọ̀ fi kírun a lè ṣàlọ̀ àlá kákànfẹ́ wà fi tìláwà kàfẹ́ ṣe nǹkan mi ṣùgbọ́n ni ká ṣe àlọ̀ àlá torí májẹ̀mú ló jẹ́ tó ní ṣe pẹ̀lú ìrun tá fẹ́ kí bákan náà ajá ká máa pé nínú àwọn ṣòrótò yẹn oníkéyàn jẹ́ mùsùlùmí ẹ ṣe mùsùlùmí ẹ má máa gbà láàyè kó máa wọnú mọ́sídìí ẹ jẹ́ kó kọ́kọ́ ṣe ètò pàtàkì fúnná ọ̀rọ̀ pé bára ẹ̀dà sí bí ló wà nínú òṣèlú kò sí bára ẹ̀dà sọ́hùn òṣèlú lẹ̀ ń sọ yẹn nínú Islam èèyàn máa kọ́kọ́ ní kéèyàn takétí náà kó kọ́kọ́ ṣe gìnámàtìn kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ń bá ìjọsìn ti wa lọ Islam kì í ṣẹ̀sìn sáà ń polówó ẹ̀ láàrin ọjà nínú public transport sọ̀rọ̀ ẹ̀sìn tó wá látọ̀dọ̀ Ọlọ́run tó ti pé olóríire nìkan ló máa gbà fóun fẹ́ ṣe kìí ṣe tá a fi ń bẹ́ẹ̀yàn ń tá a ṣàlàyé rẹ̀ fún èèyàn ni ṣó ti yé wa ẹ̀tọ́rí ẹnìkan wá dé oníjá náà bà lára kò tí gbà láàrù kò tí tó bá dé ló bá yán iná bá fẹ́ bẹ̀rẹ̀ sí máa kírun pẹ̀lú wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ oníbà ṣe ń ṣe èèyàn máa ń àkàyímọ́ yẹ́lẹ̀ omi ètò náà kan bá wa kírun ìgbà tí ó gbọ̀n túnmọ́ kẹ́lùmọ́ láhìlá ìrọ̀lá tó tàbí kírun nínú tàǹsọ́ ń bẹ̀ tọ́ǹsọ́ tàbá pẹ̀rù tàǹsọ́ tàbá ṣẹ̀kọ́ àmà kò má tó fi jẹ́ pé tó bá kírun bó ṣe kí jùmọ̀ lánàá tó bá tún di ọ̀la sunday a tún lọ pàtẹ́wọ́ sòtórí kó kò mọ̀ túnmọ́ tó ń ṣe òun náà làtàwọ̀ fi pọ̀ bó ṣe pọ̀ tó yẹn ẹ̀fùmárẹ́lùmí àmúsókọ́ àdàborí wá kírun ní mọ́sídìí sọ́dẹ̀ tún kàtúnlé lálọ́m àtúnlọ síbò mí orí òkè kan àtúngbéra àtúngbà ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe lọ torí kò mọ̀túnmọ̀ tó òun ṣe ẹjẹ́ kẹni tó fẹ́ ṣe islam pẹ̀lú wá mọ̀túnmọ̀ tó òun ṣe nínú islam ẹjẹ́ kó mọ̀ ẹjẹ́ kó yé tó bá ti yé òun ní ṣíṣe nǹkan yẹn ò ní máa wá tó ń kó ẹrẹ̀ ìdọ̀tí tó ń kó bá wa ọ̀sọ̀ pé kíyàn kọ́kọ́ jẹ́ mùsùlùmí náà a sọ fún ènìyàn yìí pé kọ́kọ́ gbà yìí pé aṣíhádù aláìláha ìlàlá gbà pé mo jẹ́rìí tó bá ti gba ilé yẹn gbọ́ ìtumọ̀ la ilaha yẹn ni pé kò tún sí nǹkan mẹ́ta tó ń sin àfọlọ́hun kò tún sẹ́lẹ̀ mẹ́ta tó ń forí balẹ̀ fún àfọlọ́hun kò tún sẹ́lẹ̀ mẹ́ta yàn dá gbèsè ayé ara wa fún àfọlọ́hun sẹ́ni tó ti sọ kẹ́límọ̀ yẹn tẹ ṣàlàyé ẹ̀ fún tó mọ̀ tó mọ̀ tó wí kò sí tọ́ tó fẹ́ pè lọ́lọ́run la ilaha illallah otumo otumo re ele je akoko akiji nde na na da akil la sile na ku ala so ko ja pe en tu fe je en ta jo fe kiru ninu majie mu tolo fi ma gba irun lowo e o ni kani ye ko je ni sila kali e pe to mo to mo so to mo to won se ti se ti to je abnormal kìsẹ́ni tí ó ní sáíkó tí nǹkan ṣe lákàyè ilé ẹjẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta mẹ́ ni tamiyiz ó sì tún gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti dọ̀tún mọ́ yàtọ̀ tó sì tó ti dá nǹkan mà kó má jẹ́ ẹni tó sì kéré jọjọ tí ń tà ń ṣe nínú ẹ̀sìn òye tó sì yẹn bá kàn darapọ̀ pẹ̀lú wa kírun ó kàn ń ṣe kì í ṣe pé ó gbàgbọ́ irun tó ń ṣe kàn ṣe ni àwọn òbí rẹ̀ tán ní kó máa kírun bí ọmọ kékeré àwọn kan gba aládá fáwọn kọ́ ọmọ lẹ́sìn ni ọmọ ètè lákàntì kan tó ń bá kọ dáadáa báyìí dá sí tó ilé náà jẹ dáadáa at-taharatu mọ̀ ani máa lè nígbà tó bá ní kápá àti wà ní mọ́tótó sí ìyàn lè máa ní kápá àti wà ní mọ́tótó bẹ́ẹ̀ ni ìyàn lè máa ní kápá àti wà ní mọ́tótó àṣírun wá ṣọ̀ranyàn fúrú èèyàn bẹ́ẹ̀ ìrún ṣọ̀ranyàn fún tásìkò òun tó táwọn àtàdẹ̀ tó mọ́bì kan àbí wọ́n ti mọ́ inú galagala ń bè kan kò wá rójú ráyè láti jáde kò sí bó ṣe fẹ́ ṣàlùwàlá kò sí bó ṣe fẹ́ ṣe tayammum àsìkò òun dẹ̀ tó ó dẹ̀ ń gbọ́n mi tó àbọ́ṣe ń pè òun ta àbó ní aago lọ́wọ́ rí pé àsìkò àsìkò àsìkò dẹ̀ tó bá òun bì mọ́gìrìbì náà dẹ̀ tó wọ́n lérò eléyìí kò ní kó dọ̀rọ̀ láti ṣàlùwàlá láti ṣe mara fún àsìkò oorun wọ́n yóò sọ́lẹ̀ fi hàlìhì òun á kírun bó ṣe wáyé náà ni a máa kírun yẹn ní gbogbo àkókò rẹ̀ bó ṣe wáyé irú bí tá a máa ń lo àyà fattaqullaha mastata'tum bí tá ń lo sí dára rẹ̀ nìyẹn kì í tí ó ń bó irun gbọ̀n àbí ṣòkòtò rẹ̀ wá ń gbálẹ̀ táwọn ṣe wá àti ìdúrà tó pa ọlọ́ni ebe ọlọ́run ṣe lé kápá ma, ibi tí mọ́ni tó ń sì gbédé nìyẹn rárárárá o ti ṣí àyà ẹ lò kò sáfẹ́ẹ̀sì kan nínú àwọn èrò síwájú wa tí wọ́n lò bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó ti yé wa ẹni tó wà níbi tí ní kápá àti rí nǹkan yẹn ṣe nǹkan yẹn ṣe yẹn

tí ò túbọ̀ ìfẹ́ ṣàlọ̀ àlá òun ọ̀sí nínú gbẹ̀kùn ìwọ́rí ìdúgbé láàárẹ̀ ló wà kò sẹ́ni tó fẹ́ àtẹ́ndì sí kò túbọ̀ ti fẹ́ rálọ̀ àlá ṣe níbi tó wà yẹn sákòókò oòrùn bá tó kọ́dọ̀ ilẹ̀ bá ní kápá láti lè ṣe rọ̀kọ́rọ̀ láti lè dìdí jókòó láti lè dìdí ṣe tàkà kàsílẹ̀ náà ni tákòkò ọ̀run bá ti tó a máa fi orí rẹ̀ kírun báyìí ìtó bá wà mú bébù nínú ẹ̀yà ara rẹ̀ orí tó wáyé pé orí gan náà ti ẹ̀ ṣe mú ojú nìkan ló ń là báyìí tó tó rọra ṣe báyìí tó tó rọra ṣe báyìí a máa fi ṣe àṣẹ pé àkókò àbí ìgbà tí ààrẹ orílẹ̀-èdè dé occasion tó wá ní wọ́n fẹ́ ka national item àbíntà ń ka náà kan ní ẹ̀ àbí ẹ̀kọ́ ni tí gbogbo ẹ̀ tó wà ń bẹ̀ máa pa lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ tọba ti wá kà tán kò ní kálukú máa bá ń tó ń ṣe lọ àwọn tó ń discuss tẹ́lẹ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ gbogbo wọn adákẹ́ ẹni tó lè tó fi kọ́ ìtẹ́lẹ̀ ìgbà tán bá ti ṣe eléyẹn tán ìgbà ẹnìkan lẹ hànà láyé yẹn orílẹ̀-èdè lẹ hànà láyé yẹn so ọlọ́wọ́ bá ń bèèrè fún hànà tó ju ilé yẹn lọ látùgbẹ́ bá ti tó báyìí látùgbẹ́ Allahu akbar gbogbo ẹwọ̀n bí tẹ́sẹ̀ máa ń pẹ́ sí jù ìrájé náà ni àtòkò tí mùsùlùmí bá ń ṣiṣẹ́ hajj lọ́wọ́

Ewu ohun tí wọ́n ń tẹ̀lé ohun yẹn náà ní ọ ọ̀rọ̀ yẹn nìkan náà ní ọ tààlà ń ṣe gbogbo nǹkan yìí fún wallahi ọlọ́run ní kì í ṣọba mọ́kà <laughs> kéde ẹ̀ ṣànàbà muhammadu sallallahu alaihi wasallam ṣe ṣe

àríra wa pa jẹ́ bá kan lórí ilẹ̀ rẹ̀ ní ẹ́ dùkúlù lèwọ́ bákan náà nínú tó tó pàtàkì tá gbọdọ̀ má ṣe tó ní ṣe pẹ̀lú òun wa tá ń kí o náà ní kí àkókò wọlé kátó kírun àti máa ń kírun kalẹ̀ di àkókò òun àwọn ọrùn kan máa sábà forí gba nílẹ̀ Yorùbá púpọ̀ látìgbà tá a ti pọ́njú láti bà bẹ́ẹ̀ àwọn ọ̀run kan máa ń sábà forí gbá kásìkò máa sí ìtò káwọn èèyàn dẹ̀ ti kí àwọn ọ̀run kan máa sábà forí gbá irun méjì náà dẹ̀ ni irun méjì kan ló máa ń sábà kó sí kí ní ẹ lọ́wọ́ àwọn èèyàn wa púpọ̀ jù sọ̀látòlà ásìrì sọ̀látòlà àṣà inú sọ̀látọ̀ áfìrì láwọn ọgbà kan nínú bí a ṣe máa ń lo àwọn ọjọ́ ajé bí wẹ́dà ẹ ṣe máa ń change láwọn ọgbà kan sọ̀látọ̀ áfìrì ò tí máa ń wọlé láago mẹ́rin ṣùgbọ́n àwọn èèyàn ti permanent ẹ̀ sago mẹ́rin láwọn mọ̀sájìdù kan ago mẹ́rin ọgbà pé sọ́látù zuri ń tọ́ máa ń ṣe fún òun lọ́pọ̀lọpọ̀ ni pé wọ́n máa ń sábà lọ́run lára ọ̀n kí ń kí ń gbàràgbà tó bá wọlé ìyẹn là kọ́bá tó máa ń ṣe fún sọ́látù zuri tó fi máa jẹ́ sí sọ́látù zuri in most cases láwọn ìgbà tó ti pẹ́ wọ́n máa ń kí ní aago méjì wọ́n wọ́n máa ń sábà kí ní aago mẹ́fà gbàmí náà yẹn náà máa forí gbà o ìsọ̀lá sọ́sọ́bí náà máa forí gbà ń gbà mí o kò kàn ń sábà ń dàbí ọmọ sábà ń kí wọn ní aago mẹ́fà ìdájí sọ̀látù zuhr aago méjì sọ̀látù asr aago mẹ́rin sọ̀látù maghrib aago méjì sọ̀látù ìṣà aago mẹ́jọ ni mo sọ pé àwọn tó máa sábà forí tọ́dẹ̀ ti pẹ̀rún ní tó fọ́ tó ti kírùn ní aago mẹ́rin tó sì yẹ bóyá tó ṣì di third after kó tó wọlé pẹ̀lú àti máa ń wọlé nígbà míì tó máa ń ká tó lè náà fọ́nà àti sọpá fẹ́ kí bí twenty after nígbà míì àwọn tó ti wá kí láago mẹ́rin yìí nǹkan àfìláhì sọlú kọ̀bùlà dùkúlù wákìtí sọlá àwọn yẹn kírùn kó tó di pé àkókò òrùn wọlé wọ́n kírùn kó tó di pé àkókò òrùn wọlé bákanáà sọ́látùl àṣà ọ̀nà ìsáfà tó yẹ kó wà láàrin sọ́látùl àṣà eh, sí sọ́látùl maghrib ó yẹ kó lé díẹ̀ ní wákàtí kan ó yẹ kó lé díẹ̀ ní wákàtí kan tóòrùn bá wá wọlé láago méje lápẹẹrẹ káàkiri wá àzúrù fóòrùn yẹ wọlé láago méje òyẹ ká máa ń pẹ́ sọ́látò àṣá aago mẹ́jọ gbọ́dọ̀ kọjá ká tó in a situation whereby òòrùn wọlé láago méje òòrùn wá wọlé láago méje kọjá ìṣẹ́jú márùn-ún òòrùn tó wọlé àpé definitely ká tó lè kí sọ́látò àṣá nírú situation bẹ́ẹ̀ yẹn àbíká aago mẹ́jọ yẹn máa kọjá bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí ogún ìṣẹ́jú ìgbà tá a fi lè rí sọ̀látù ìrìnṣà ìkí láago mẹ́jọ tọ́kàn máa balẹ̀ parí kí láago mẹ́jọ kò ní irúwẹ́dà tánù lọ́wọ́lọ́wọ́ yìí irúwẹ́dà tánù lọ́wọ́lọ́wọ́ yìí kọ́dà pàtó lọ máa fi di bẹ́yà bí 635 ní ìsìn 635 sí 640 ó pẹ́jù ní ìsìn òòrùn ti wọlé hmm. bá ti tètè wọlé bẹ́ẹ̀ tàtíwá kí sọ̀rọ̀tì magrib kagun méje tó lù definitely àti lè kí sọ̀rọ̀tì àṣà ẹni agun mẹ́jọ nígbàtí sọ̀rọ̀tì magrib ti wọlé ẹni ni nínú kàlẹ́ndà ti Gregoria ẹni ni November 1st báyìí àbí 2026 oòrùn 2025 náà àti nǹkan di pé ọjọ́ yẹn náà ti ń lọ náà ni ọ̀rùn tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí lásìkò tó ń wọlé àti rí pé ó ti máa ń wọlé kò tó di pé aago méje lù rárá bí 20 minutes kágo méje tó ń lù òòrùn yẹn ti wọlé tá ti lọ náà tẹ́ni tó bá tún fẹ́ kéèsì ẹ̀ lónìí náà tún ní àǹfààní àti tún ṣàkéèsì tàbá wá fẹ́ kẹrin ní ìsìn conveniently àti lè kẹrin ṣá ìwà ní aago mẹ́jọ gẹ́gẹ́ ṣé ti yé wa báyìí ṣùgbọ́n tó wá padà wá yí bójú ọjọ́ ẹ̀ ṣe máa ń yí tó wá padà wá àbágún méjì kù ìṣẹ́jú mẹ́ta ẹ má jẹ́ kí sọ́látù àṣà ní orí àsìkò yẹn ní aago mẹ́jọ o àti ń kírun lè dèrò nìyẹn o ẹlẹ́yìn náà jẹ́ pàtàkì nínú ta gbọ́dọ̀ lákèésì gbọ́n mọ̀sájìdì tí wọ́n ti pámánẹ́ǹtì àsìkò Ramadan wọn máa kí ní 10 minutes <laughs> fẹ́ kí tarawih wọ́n lè fẹ́ kí gbogbo ẹ parí sí 8:30 ó pẹ́jù torí gbogbo àwọn jámù tàbàrọ̀ àtàrí ní ẹ̀dẹ́ máa ń pè <laughs> tó tún ṣe fẹ́ tẹ̀lé pé wọ́n kírun tán tó gbogbo eléyẹn náà àsìkò orun ẹ̀ sì máa ń wọlé àti àfikà pàtàkì àwọn yóò sọ pé àwọn òfin gba owó àwọn fẹ́ fi ṣe wáàsí ni yóò kẹfẹ́ fi ṣe yóò kẹfẹ́ fi ṣe ẹgbọ́dọ̀ ẹ̀rìjọ ẹgbọ́dọ̀ má jẹ́ kí àsìkò oorun kó má ìtí ìwọlé kẹ̀lẹ̀ tí máa kírùn afọ́wà wá ń ṣàlàyé fún wa pé wọ́wọ́ tó zòrí mínà zẹ̀wà yìí ìlà àyẹ̀ sí rọ̀ zílùkú lè ṣe èyí mẹ́tìlá wọ́n láti kò tá kírùn sọ́látù zoro àsìkò rẹ̀ gankan o náà ni ìgbà tí oòrùn bá yẹ̀ kúrò látàrí kí ni tó máa zawar tàfàkọ́ oòrùn yẹ̀ kúrò ní àtàrí tó oòrùn bá jáde láàárọ̀ bá ṣe wà láàárọ̀ tó oòrùn yẹn bá jáde tán tí wọ́n bá dúró sí iwájú tàbáyì nígbà tó oòrùn bá jáde òòrùn máa ń jáde láti agbègbè kíbílà sáìdì ibi tá à ń kọjú sí kírun òòrùn kọ́ là ń kọjú sí kírun ẹgbọ́yé o agbègbè mi tí à ń kọjú sí kírun ibẹ̀ ni òòrùn ti máa ń jáde ṣèpè ibi tá à ń kọjú sí kírun yẹn a gbọ́dọ̀ fi òòrùn sí apá ọ̀tún díẹ̀ nígbà tàbá ń kírun ní kíbílà wa ti gbọ́dọ̀ yẹ díẹ̀ fún òòrùn a wá fi òòrùn sí apá ọ̀tún wa fún ti wa ibi tí àwọn agbègbè ibi tí a ń kọjú sí kírun yẹn agbègbè ibẹ̀ ní oòrùn ti ń jáde tóòrùn yẹn bá ti wá jáde láàárọ̀ báyìí tí a wá dúró síta òjìjí èèyàn ó máa lọ sí agbègbè tí oòrùn yẹn fẹ́ lọ wọ̀ sí ẹ̀pẹ́ oòrùn yọ níbi tí ṣe mọ́ṣíríkù ó máa lọ wọ̀ sí mọ́gírìbù so oòrùn yẹn tàbá dúró báyìí ní ìsìn bí mọ́sílì ṣe wà ibi tá kọjú síkèrò rẹ̀ tí a bá wá dúró síwájú ìta láàárọ̀ yìí tó òun bá jáde òjìjí wá oòrùn yẹn tó bá ṣe tàn sí wa lára báyìí òjìjí wá máa padà lọ sí ọ́dà sàdé kíblà ibẹ̀ lò òjìjí yẹn gùn lọ sí ìgbà tí tí a bá dúró tó fèsì kíblà òjìjí ò wá síwájú ẹ̀ láàárọ̀ báyìí òjìjí ẹ̀ máa lọ sẹ́yìn ẹni tó ń bá fèsì kíblà lórí ẹ̀ tó bá dé ìlú kan tó fẹ́ mọ kíblà ẹ wà lórí ìrìnàjò mọ́tò wá já ilẹ̀ láàárọ̀ wá fẹ́ mọ ń bo ní kíblà ń bì kọ́kọ́ wa gọ́wọ́ òkè kò tí ah inú mọ́tò yẹn sọ́mọ̀ kò dúró bẹ́ẹ̀ ṣe bọ́dẹ̀ yẹn kọ̀ bọ́dẹ̀ sí ibi tó tó jẹ́ òun jáde ibi tó jìjì ẹ bá lọ yẹn ọ̀dà side ẹ̀ ní kíbla ẹ̀ ibi tí òjìjì ẹ bá lọ kọ̀kọ̀ yẹn tí òjìjì yẹn ó ti mọ́ kíbla yẹn tó bá jẹ́ àárọ̀ o tó bá jẹ́ àárọ̀ o ṣe ti wa báyìí nìsín ẹ̀yìn kíbla òun òjìjì máa ń ní àárọ̀ bó ṣe wá lọ yẹn bó ṣe wá ń bọ̀ òtítí yẹn máa gùn gan bóòrùn yẹn bá ti wá ń bọ̀ bó ṣe wá ń súnmọ́ ẹ̀mọ̀kóòrùn gbéra láti bòjọ́ oòrùn kò tí ní tara torípọ̀ náà rẹ̀ ṣì jìngan sí wa báwa ṣe ń wo yẹn ó ṣì jìngan kò tí lè tara bó ṣe wá ń súnmọ́ bọ̀ bó ṣe súnmọ́ bọ̀ ló máa tara díẹ̀díẹ̀ ló máa tara díẹ̀díẹ̀ ló fi jẹ́ pé tàárọ̀ yẹn ló ní fáítámì nínú tó bá ti ń di fáítámì díẹ̀ àbíkí ń pè é èyí ma nla ń lá ló dárúkọ tààrọ̀ yẹn bó ṣe ń bọ yẹn a máa bọ díẹ̀ díẹ̀ a máa bọ̀ díẹ̀ díẹ̀ a ti yá bóòrùn yẹn ṣe ń súnmọ́ ń bọ̀ yẹn tó ń lọ sí àti bẹ́ẹ̀ ni òjìjí yẹn tí òun yẹn fi máa dé sẹ́ńtà àárín gbùngbùn ayé ìgbà tó bá dé àárín gbùngbùn ayé yẹn ló wà ní àtàrí ní sẹ́ńtà ti tiẹ̀ gangan sẹ́ńtà orí tiẹ̀ náà gangan nígbà yẹn oòrùn yẹn torí wọ́n ṣe ń kéré bọ̀ ń kéré bọ̀ ń kéré bọ̀ ìwọ́n bá kéré títí títí tó fi máa pé n tó máa jù kò ní jù báyìí lọ kò ní jù báyìí lọ tó bá yá asúmọ̀ ẹ̀ asúmọ̀ ẹ̀ òun yẹn ti ń súnmọ́ nìyẹn tó bá kàn yá wákàn rí pé òjìjí ẹ̀ ò síbí kò yọ síbí òjìjí ẹ̀ ò jáde láàrẹ ìyẹn náà ní pẹ́ o ìyẹn ni láti bẹ́yà bí aago méjìlá kọjá díẹ̀ títí títí òrùn yẹn sì máa dúró sára ẹ pẹ̀lú tá ń lò lọ́wọ́lọ́wọ́ ni rí o yẹn máa dúró sára tó bá wáyá rí pé tóòrùn yẹn bá ti kọjá kúrò ní àtàrí yẹn ni zawalu shams shams yẹn ó ti zala ó ti yẹ ó ti kúrò ní àtàrí tó wà ní sẹ́ńtà àtàrí tó wà ní sẹ́ńtà orí wa tó dúró sí tẹ́lẹ̀ yẹn tó ti dáàrin méjì bí agé yẹn ó ti kúrò ń bẹ̀ ó ti ti múfù síwájú ó ti lọ wọ̀ nìyẹn tó bá ti di fó múfù síwájú yẹn díẹ̀ báyìí òjìjí tó lọ sí ẹ̀yìn kíblà tẹ́lẹ̀ yẹn ma ṣe practical ẹ̀fẹ́yìn lè ní inshallah òjìjí yẹn tó lọ sí ibi kíblà tẹ́lẹ̀ tó kọjú sí òjìkejì kíblà tẹ́lẹ̀ òjìjí yẹn máa wá sí ọ̀nà kíblà ibi tá ń kọrí sí kírun ó máa wá sí àwa jáde díẹ̀ tíntínní kò tí lè gùn ó ni ṣẹ́wọ̀ kó kàn ṣẹ̀ṣẹ̀ kọjá ni àwa jáde sí tíntínní ìgbà yẹn ń pè ní pé òòrùn ti yẹ̀ kúrò ní àtàrí ìgbà yẹn àsìkò sọ́látù zórí wọlé tó ti yé àwọn ní àsìkò sọ̀rọ̀tù zúlù tó wá wọlé yẹn àṣìláfà náà ti kí títí dìgbà wọlé títí dìgbà tí yẹn ti máa di tó wáyé pé ń tàà nọ̀rọ̀ rẹ̀ sínú òjìjì ànàkí ní sínú yẹn yẹn ti tààtìlẹ̀ kí sọ́lá tó zoe títí títí tí ó jìyàn tó máa gùn bóòrùn yẹn ṣe ń lọ sọ́hun lòjìyàn náà ń gùn ló ń dẹ́jìyàn padà wá síbí ló ń dáṣádùn yẹn padà wá ló ń padà wá ọ̀nà dìgbà tí àsìkò zoe yẹn kí extend bó fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú tó dáa jù ní ká kí ní awalwak lánàá bí ṣe sọ fún asọ́lá lọ́sọ̀tà ó ṣe extend títí títí àtìlẹ̀ máa kí títí dìgbà tí òjìjí yẹn tó fi máa gùn tó ń tàà fi sínú ẹ̀ ń tàà fi mẹ́ṣọ̀ ẹ̀ tó fi máa gùn tó tàbá fẹ̀gbẹ́ ìlélẹ̀ báyìí ṣẹ́dìrí ìtumọ̀ ní pé tójìjí bá ti gùn tó nǹkan ẹ ní sáìsì close sí nìyẹn ìgbà tó close sí yẹn tójìjí yẹn àti ń tàà nàró sínú ẹ̀ ti dọ́gba òjìjí wa tó lọ sí agbègbè kíblà pẹ̀lú ń tà nọ̀rọ̀ sínú òjìjí yẹn ó ti dọ́gba ó lè jẹ́ èèyàn ni ó lè jẹ́ báyìrò lẹ́màlò ó lè jẹ́ ìgbálẹ̀ ó lè jẹ́ gíkan ẹwà máàkì ẹ̀ ti rí bó ti dọ́gba pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ni pé zoro ti close astre ti wọlé zoro ti close astre ti wọlé ẹ̀yìn bàbá yà ń gbọ́ wáyé ọ̀dọ́ wọ́n ní bá ṣe máa sọ sọ láti nìyẹn nígbà tí òjìjí bá kọ́kọ́ yọ kúrò tó yẹ kúrò ní àtàrí awa ẹ̀sẹ̀ ní títí di ìgbà tí òjìjì wa tó bá ti ṣe dédé pẹ̀lú tààfi ṣe tààfi wọ́n awa ni thumma waqtul asri bẹ́ẹ̀ náà ni àsìkò salatul asri waqtul ikhtiyar fihi hatta yasira zillu kulli shay'in mithla wọ́n lásìkò tí ó nígbà nǹkan bá ti ṣe dédé nǹkan yẹn àsìkò tí àtọ́ sáàtùlì ìzúrè parí sí ìyẹn ni àsìkò tí sọ́látùlì àtùlì tó ń bẹ̀rẹ̀ àbákan máa sọ̀rọ̀ nípa veo zawal a ní kájẹ́ kó tún kó ìdíyẹ́gùn ju nǹkan ẹlọ díẹ̀ káfí consider àsìkò zúrè nígbà tó kọ́kọ́ wọlé tàfi wá fẹ́ àjẹ́ mọ́gbà tí sọ́látùlì àtùlì yìí ọkọ̀ fi máa balẹ̀ dáadáa pé òun náà ti wọlé òjìjì yẹn ó tún ti gùn lọ síwájú díẹ̀ pé ìyẹn máa fi ní ní ọkàn balẹ̀ dáadáa so bákan náà wọ́n jẹ́ ká mọ̀ yí pé súnmọ́ wákàtí dọ̀rọ̀rọ̀ ìlàlẹ̀ òrò àwọn iná àsìkò tó wáyé pé dọ̀rúrí ni ò jẹ́ ráàyè kí ìbá ti kí zúrì mi nígbàrà tó jìjì ti ṣe déédéé pẹ̀lú tààtù wọn ṣùgbọ́n àìrójú ráàyè kankan ṣẹlẹ̀ tó jẹ́ scale tó wà mọ̀kúbọ́ọ̀lù ṣẹ̀rẹ̀ àwáwí eré tó wọlé nínú òfin ẹ̀sìn tí ìyàn lè sọ ohun tó lè di bí yóò sùn gbàgbé bí yóò gbàbẹ́rẹ́ kan tó dá láàmú àbí sickness kan kí wọ́lẹ̀ bóyá ní onírun àbí nǹkan kan gbogbo bọ́ ṣe ń kírun ẹkò lè dìde mi tó ń wọ́n yí lọ yíbọ̀ ní òkúrò àwọn excuse bẹ́ẹ̀ yẹn so ó wà allowed nínú ṣẹ̀rẹ́ Islam òun náà ni ó kù sáátà kí akimobil títí di ìgbà tí oòrùn yẹn fífẹ́ wọlé tó oòrùn bá ti fi lè wọlé báyìí tí oòrùn yẹn bó ṣe lọ yẹn ó fẹ́ lọ wọ̀ ní o bó ṣe gbéra láàárọ̀ yẹn ó ti gbéra báyìí nìsín ó lọ wọ ti bẹ̀rẹ̀ ó jì síra wọn tí kìí ṣe díẹ̀ ṣùgbọ́n bá kàn ṣe ń wò mí ẹ lókè yẹn àwọn àgbẹ̀ láti ní ìsíbì ìyá máa ó bígbà tí ó gbéra ní ìdí àbà tó lọ láfẹ́ wá àwọn arífẹ̀ lójọ́ àtà ń wò lókè distance yẹn dẹ̀ rí ọkọjá sí sọ distance yẹn kọjá sí sọ sòtórì díẹ̀ kìí ṣe ń tẹ́nìkan kí gbogbo àwọn onímọ̀ ayé àwọn ọ̀jọ̀gbọ́n ayé kìí ṣe ń táwọn náà lè sọ distance yẹn bó ṣe jìnà tó rí pé ibi tí ọ̀run ti gbéra àti ibi tí ọ̀run fẹ́ lọ wọ̀ sí ah, <laughs> masáfà tó jìnà ṣùgbọ́n ṣe wá gbéra tó ń lọ wọ̀ yẹn tó bá ti fi lè di pé òòrùn yẹn wọ̀ tán pátá báyìí tó ti wọlé ṣọ́rọ̀ mọ́gbìbì tó wọlé nìyẹn ó ti jẹ́ kílẹ̀ kó padé mẹ́ lọ́wọ́ orí sọ́látù áfíríkì lásìkò ẹ̀ sọ́látù áfíríkì orí kílásìkò ẹ̀ òun ti wọlé gbèsè ló dẹ máa san tó bá tún fẹ́ kí nígbà tó òun yẹn ti wọlé yẹn gbèsè ló dẹ tún fẹ́ san yẹn ìgbà tó òun yẹn bá ti wá wọlé yẹn gẹ́lẹ́ tó túnmọ̀ sí gbogbo pé òun ṣe rọ́bọ rédé sọ̀rọ̀tò lásìrì ẹni ìsìn ó ti ṣe rí kí nígbà táwọn tó kún kí ní gbèsè ló dẹ̀ fẹ́ san ìwà tó fi kí tó fi lọ lára yẹn náà ládàpọ̀ tètè kí lọ́wọ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó tó rí kí pẹ̀lú jàmáà ìyẹn náà ti ń bọ́ fún ẹ ṣó ti yé wa torí ẹ̀ tó fi ń dá àdúní kí yàn pé àwọn sàlàwàtì yẹn ní àwọn àsìkò wọn gangan tó kọ́kọ́ wọlé gbára ló fi ń dá àdú náà àsìkò gbà tó rùn yẹ wá wọlé gangan yẹn àsìkò gbà yẹn ni àsìkò gbà tí ìfitọ́rù náà wọlé tá a ti lè ṣì nù ọ̀dọ́ àṣìmá máa rí ojú sánmà ipò ṣe pupa rẹ́súrẹ́súrẹ́súrẹ́sú n tó ṣẹ́kù sójú sánmà yẹn wọn náà bàbá àgbàlagbà ń pè ní tọmọdé tó kọ alẹ́ èèyàn kì máa rò pé lẹ́kì mọ́ àṣebójú sánmà ló ṣe mọ́ yìí òwò ago ni tọmọdé tó kọ alẹ́ ni wọ́n máa ọmọ bá bọ́ sọ́nà oko ràá ọmọ bá bọ́ sọ́lọ̀ òkú ọ̀nà bá rò fóònù yẹ ọ̀nà sí lókè ń tẹ́fẹ̀dẹ̀ máa rí ni pé bó bá ṣe jókòó báyìí kò sí ìlérí kankan ṣe ọ̀run ti pàdídé mọ́ lọ́wọ́ ojú ọjọ́ ti kójú sọ́mọ̀ ti pàdídé mọ́ lọ́wọ́ mọ a inshallah tọ́rọpọ̀lọpọ̀ àtókù máa ti lọlé àwádẹ̀ sí màṣọ́ oníkàlùkù ánàkálọ̀ yẹ̀wò ẹbá ti jáde ní ìsinà tó rìn ẹbá ti jáde sàjẹ́ kájú sínú káwọn bọ̀ lòdìdí wa máa lọ àdìkú ọdá tàbí kíblà ní òdìdí wa máa lọ so ilé yẹn náà pàtàkì nínú ta fi mọ àsìkò ọrún so kọ́lọ́n kó jọ kó ṣe ní rọrùn fún wa àìmọ́kíw kò túmọ̀ sí àìgbẹ́sìn yìí ṣé sí yé wa èèyàn lè má lè dákẹ́ òkà kó dẹ̀ gbọ́ ẹ̀sùn yẹbi sí fún ọmọ ìlú mi lọ èmi ẹ̀ downgrade àwọn àwọn ìmọ̀ mo ń òfin ẹ̀sìn ni ọ tí èèyàn bá ti farabalẹ̀ jókòó gbọ́ àgbọ́yé àwọn kankan èèyàn kan wà láwọn occasion kan ní ọkàn máa nípa ah, rubbish ni wọ́n ń ṣe àwọn fàdé náà ilé sẹ́ni ẹ ti gbọ́ wà sí o ti gbọ́ pọ̀lọpọ̀ kó ti yé yékéyéké ọ̀nà àzọpá ah, àwọn àfà wọ́n sì àwọn ògbé níṣẹ́ kankan dání àkànwà àjọ òwò ọlọ́run ṣe ní ìsìn náà òòrùn ló jáde láàárọ̀ yìí ìmọ̀ mẹ́jọ àjọ òwò ẹ̀rọ àrípẹ́ ẹlòmí ò asọ̀gbìlàtìmílé ẹlòmí ò mọ́ akọ̀mọ̀ ágí ìmírí mọ́mú yí àwà ìlátọ́rọ̀ ya rẹ fún bàbá rẹ̀ rẹ̀ gbogbo eléyìn lóòtọ́ ìtàn tí ó dá kí èèyàn máa náàfàánà àti rí paláyé ni pọ́lọ ní kẹ́mí nǹkan tó ti yí ẹ̀wọ̀n náà lójú èèyàn ah, ọlọ́run máa gùn nílẹ̀ ní adúpẹ́ fọ́lọ́run <laughs> ṣùgbọ́n ń ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn dẹ̀rẹ́ ibi tọ́lọ̀ ń bá ní kó hù ní ibi tó bá ti hù náà àgbọ̀dọ̀ tako kálafẹ́ pàtù bẹ́ẹ̀ hmm, ó

ofe fẹ́ wọ́ mílẹ̀ ní lọ́dọ̀ àwọn tó kú so mo fẹ́ bẹ́ pẹ́ta ọ̀nà bá ti fẹ́ àpìláyà àwọn nǹkan yẹn ká má lò láì ní ọpa fẹ́ lọ wọ́ àwọn àfàtà bá ń bẹ̀rẹ̀ nílẹ̀ léyà hmm, tó bá ń gbà tó bá àti wọn nìkan ká rọra súnmọ́ wọn ká fi kí ẹ ṣe béèrè ní so tí a

kánípẹ́ bá súnmọ́ wọn ni ẹ̀kún eh, tẹ́ máa ń pèsè ọdẹ ní tẹ́ní ká máa sọ ẹ̀ wọ́n sọ ẹ̀dẹ̀mọ̀ ẹ̀yìndẹ̀ ní eh, àṣẹwàlẹ́ ní àwọn ṣe bismillah wala sunnati rasulillah wọ́n sọ gbólóyìn ẹ̀kọ́ tó gbòkù sínú sáré ìmọ̀mù lè máa mọ gbólóyìn tẹ́lẹ̀ ṣolú wọ́n ṣe rọra sọ pé kánípẹ́ wà ń sò sí wọn tẹ́ ni wọn náà kàn pariwo títí tán fi gbòkù sáré ń tẹ̀lẹ̀ fi kọ́ wa ní pé ká ṣe bismillah wa ala millati rasulillah ẹ̀yọ́ alásùnà sí Rasulillah àwọn òsọ́ ṣeré mọ́ mi máa píkì tó rọra sọ yẹn ó lè padà dédé kó lọ ṣí tíra òkú lọ pé kí lá máa ń sọ tàbá fẹ́ gbé òkú sínú sáré ààbùsọ́kùnrin yìí sọ lẹ́ẹ̀kan nìyẹn o ààbùsọ ni o nígbà tí wọ́n bá máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn náà máa jókòó wa ẹ àṣírí ẹ̀ tó gbìyàn ọlọ́run á dá padà fún ẹ lórí àwọn ọmọ tiẹ̀ náà ṣùgbọ́n public ló wá fẹ́ embarrass imam wá sọ pé eh, imam ọba eh, fẹ́ gbogbo sínú sáré kí ni anábìnẹ́ká máa sọ ó yẹ sí mọ̀ wọ́n mẹ́ pé tó súnmọ́ ní kókò máa wọ́n mọ̀ wá gbà wá ń kaskọ́t ó di number one máa sì di next week máa sì jù mí ìlú afẹ́ òfẹ́ òwáfẹ́ tíjọ mọ́mọ́mọ́ lórí ìmọ́mù yìí wọ́n àrà gbéwò yẹn tí hàn nígbà bèèrè lọ́wọ́ rẹ̀ ó ní ẹ̀nà ẹ̀tẹ́ sórí fóònù rẹ̀ ìta tí kẹ́sọ̀ sábẹ̀ rẹ̀ ọmọ́mù yìí ni òṣùwà ń mọ àwọn jọmọ́ sẹ́yìn méjì mẹ́ta mẹ́rin òṣùwà ń túlé mọ́mọ́mù lórí wàláhì ọ̀ràn ló ń dàrú ọ̀ràn ló ń dàrú ó ti yọ ọba ilé ìsìn ìmọ́mù nígbà ọlọ́yẹ káàkiri sẹ́ni

bẹ́ẹ̀ lómi ṣe rí nìyẹn ó ń tò lẹ́yìn ẹlòmí ìkírun àníyàn rẹ̀ ò dá sẹ́nìyẹn ẹ̀mí ẹ̀ ò dá kódà lébù tó bá rí lára ẹnìyẹn kò láàyàn kó òun fẹ́ tà lébù yẹn ṣe gbé ká lébù yẹn máa hàn sáwọn ẹlòmí náà tó já jìjì wọ́n lè máa rí àníyàn ẹlòmí ẹwẹ́ lẹ́yà wọn ẹwẹ́ sí wọn ṣẹ́ sí ẹjá ọmọ mẹ́sọ̀jù láti máa máa fi pè àkíyèsí àwọn tí wọ́n lọ́wọ́n bá ti gbé síwájú so káwà náà bá lè fi gúnlẹ̀ rẹ̀ bákan náà wọ́n ní àsìkò sọ́látò lè mọ́ bèèrè ní tiẹ̀ wọ́kùtò lè mọ́ bèèrè àsìkò mọ́ bèèrè ní tiẹ̀ ìyẹn ni ìgbà tí oòrùn bá ti wọlé òun wá ẹ̀sẹ́n hatta yaghiba ash-shafaq al-ahmar títí tí ash-shafaq al-ahmar pùparẹ́ súrẹ́ sútà ń wò lókè yẹn tààpẹ̀ ní tanwádé sókò yẹn tó ẹ pín gbà tí oòrùn rí bí ti yẹn tó ń bá ti wọlé tán pùparẹ́ súrẹ́ sí yẹn sì máa wà lókè tí sánmọ̀ sì máa rẹ̀ láwọn apá pàápàá jùlọ apá ibi tí oòrùn yẹn gbà wọlé sáàdì bẹ̀rẹ̀ ṣe máa red ní ọ̀nà báyìí ó ṣe máa pupa sọ́mọ̀ ló kàn pupa oòrùn gọ́gọ́ fúnra rẹ̀ ti wọlé sọ́hùn ojú sọ́mọ̀ ló pupa ibi tó oòrùn gbà wọlé àwọn gbogbo agbègbè rẹ̀ ló ṣe pupa oòrùn fúnra rẹ̀ ti wọlé sọ́hùn tán tiẹ̀ wọ́n ní mọ́gírìbì sì ṣe kí gbogbo àti yẹn bá ṣe wà ń ta ó sì ṣe kí ó sì ṣe kí ó sì ṣe kí títí dìgbà tí shafakul ahmar yẹn ò bá sí lókè máa ṣẹfàkùl ahmad yẹn ni kò parẹ́ súrẹ́sú yẹn tó bá dìgbà tí ó ti parẹ́ tán pátápátá ìgbà yẹn ni mọ́gbìgbì ti end àwọn afọ́dẹ́ ni yẹn máa ń parẹ́ pátápátá pẹ̀lú gbogbo wádìí ìjìnlẹ̀ ní ohun tí ò ní dín ní wákàtí kan lẹ́yìn ìgbà tí òun wọlé tó fi jẹ́ pé ìgbìyànjú táwọn bàbá wa náà ṣe lánàá ìgbìyànjú ńlá ni ohun tó fi jẹ́ pé àsìkò tí wọ́n fi kalẹ̀ láàárín sọ́látù mọ́gbìlì sí sọ́látù ìrànṣáì gbìgdíkì bí wákàtí kan náà ní ọun àwọn alákọ̀ tó wá rí pé kátún ràn wọ́n lọ́wọ́ sí lórí iṣẹ́ olóore àti gbìyànjú tí wọ́n ṣe kátún extend ẹ̀ kátún jẹ́ kó lé bí ìṣẹ́jú oòrùn bá wọlé tán kí pupa rẹ́súrẹ́sú yẹn náà tó lè láǹfààní àti tán pátápátá lójú sánmà kí sánmà tó pàdídé kí wùẹ̀ tó dúdú tán ó máa ń lé ní wákàtí kan láfínítọ̀ tábà tí mọ́tìrì lápẹ̀ẹ́rẹ́ lágbo méje tóòrùn wọlé lágbo méje tá a lè pẹ̀rún tá a kírun a ti kọ̀nfàn kóòrùn wọlé lágbo méje ìdá tàbá fẹ́ kí sọ́lá tọ́lẹ̀ àṣá kájẹ́ká gómìnà jọ kó máa kọjá bí ìṣẹ́jú mẹ́wàá ẹjẹ́ká gbèdéke bí wákàtí kan àti ìṣẹ́jú mẹ́wàá kalẹ̀ ìyẹn ni gbìyànjú sábà bàbá wa ṣe fún ìtí wọn náà ti ṣe kalẹ̀ fún àwọn ni wọ́n pakò aginjù igbó ní tẹ́lẹ̀ àwọn ni wọ́n pakò wọ́n ti ṣe wọ́n ti gbìyànjú o n táwa kan wá ń ṣe ní ìsìn ni pé ẹja kó tí wọ́n pa yẹn kó

ibi tán bá kù sí ní ká wọn tún ṣe wọ́n náà níyàn rẹ̀ púpọ̀ pé lè gbọ́n kankan bàbá yìí tó ní ṣe pẹ̀lú ìtàbùkù àwọn sàhábà gbogbo bàbá wa arúgbó tàná tí wọ́n ti náà tí wọ́n ti lọ gbogbo tí wọ́n máa gbọ́ wọ́n máa sọ̀rọ̀ àwọn ní a sọ ọmọ olórúkọ yẹn a máa sọ ọmọ ní gbogbo àwọn orúkọ yẹn wọ́n máa sọ ń sọ a ti sọ sí alì náà bẹ́ sọ ní àlíyù àmì àti àlíyù alì náà ni wọ́n sọ ẹ̀wọ̀ alì àni àlíyù àmì àti àlíyù so kẹ́ẹ̀lẹ̀ mọ̀ gbogbo àwọn bàbá yẹn àwọn orí gbogbo sọ́ọ́bà lẹ́ni rí so àbáǹkà tí ó dá lọ́dọ̀ wọn àbáǹkà tí ó dá lọ́dọ̀ wọn ibi tí mọ̀ wọ́n gbé alùsùnà kankan ọ̀dẹ̀ gbọ́dọ̀ gbé étrẹ́dì àwọn àgbàlagbà tàná sẹ́ni ẹnikẹ́ni nínú àwọn kí wà máa jọmú rẹ̀ tó ti yé bẹ́ẹ̀ náà láàdẹ̀ gbọ́dọ̀ bóhun tí ò bá dáa nínú tí ó jẹ́ pé bí tí mọ̀ wọ́n dé ni wọ́n ṣí dé agbọ́dọ̀ bó káàkọ́ pé ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ já máa بلى بلي نحن على ذلك من الشاهدين àkọ́ máa sọ lórí ìrún kan agbọ́njú bá bẹ́lẹ̀ náà bàbá wa tà náà yẹn sírù yẹn ní àbá ọjọ́ kúrò ń bẹ̀ sọ̀rọ̀ lórí ni ṣùgbọ́n gbà ọkùnkún tó ní tí wọ́n

báwọn náà ṣe gbà ní wọ́n ṣe náà ṣe gbé kalẹ̀ náà ṣe kíkírùn wọ́n fèsì sórí ọ̀rọ̀ ọlọ́run yẹn ni o alaysa Allahu bi ahkamil hakimin ṣé kìí ṣe ọlọ́run bá ní ọgbọ ọ̀gá àgbà tó máa tẹ́jọ gbogbo adájọ́ ayé dá ìbéèrè tó ń bùkátà sí dáhùn ni ìbéèrè tó bá àbẹ́ẹ̀ ni ọlọ́run máa tún gbogbo ẹ̀dá kọ́ máa dá kọ́ máa dá orú lọ ọlọ́run á tún dá níta bàbá sọ yẹn a ní balẹ̀ bàlá balẹ̀ dáwà ó wà náà nù àdáadáalẹ́kà mìíràn ṣáàhìdì àwọn pàápàá naa lórí bẹ́ẹ̀ lórí pọ́lọ́mà àtúndá ẹ̀ náà àwọn náà jẹ́ bẹ́ẹ̀ kò ṣe rí nìyẹn ìyẹn jẹ́ kọ́kàn wá balẹ̀ gbogbo tó ń láyé abọ́ kọ́ máa ṣe lọ bàbá gbàgbọ́ nìyẹn kọ́nà bá sán ọlẹ́sàn dáadáa ìyẹn làákàn máa yọ kúrò pé rárá rárá ààkí kàǹkàǹkàn mí lórí ìrun tó yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ ọlọ́run àbí bí bá kàpẹ káka ilé ní rògbò ní sojú tó bá ti yàtọ̀ sílé yẹn ààkí kàǹkàn mi ni ká mi ní dárúkọ nọ́fílà ìmìlẹ̀ ní dárúkọ àwọn tó máa ń ká ń bẹ̀ ó dídí sọ́rọ̀ báyìí wọ́n ká lórí ìdúró ó dídí sọ́rọ̀ yẹn wọ́n ká ní rùkú wọ́n máa fi ń sa àwọn iṣẹ́ kan ní <laughs> torí pé ẹlòmíì kò gbọ́ wa bẹ́ẹ̀ ṣe jókòó kò sí nílẹ̀ yìí tẹ́ jókòó wo <laughs> <laughs>

so èmi ò ṣe yẹn mọ́ tipẹ́tipẹ́ ah eh, so ìtànà lè kọ́ wa sallallahu alaihi wasallam dẹ̀ ń ṣe oníkàlùkù náà ló ti rìn nínú ẹ̀rọ fọ́bídíà kọ́nà tó wá jáká bọ́ sí orí títì tó mọ́ eh, olóògèrè sí súnà yìí alhamdulillah sàwọn náà dísù ti pé èèyàn ti ṣùgbà kan ṣe àìmọ̀ kan ẹ̀sìn ṣe àwọn àjọ àti òlẹ́sẹ̀ òde mọ̀lídì òde fìdáwù ẹ̀hẹ́n nígbà tí ṣe pé awọ̀gbọ́ láti sánmà síbí inú orílẹ̀-èdè náà láti gbọ́njú bára wa àwọn ọmọ wálá kan kíkó rere pé àwọn ọlọ́wọ̀n jẹ́ káwọn dé báyẹn má so àjọ àwọn bàbá wa ti gbà lórí títí wa gbọ́lọ́n paná àdẹ́bọ̀rẹ́ ẹ̀rẹ́ bí bí àwọn ṣètọ́nì nílẹ̀ ìgbé súnà nábìgá ìgbà tọ́lọ́ fi máa má gbà wá àjọ àyẹn onígbàtà gbogbo orú àwà ìfi ń bímọ náà ọmọ èmi àti ní òfin experience àsàràtù náà òfin experience mòlídìí <laughs> wọ́n fi experience rẹ̀ láti kọ́ dídí òní rẹ̀ láti kówó mi so àwọn àwọn ilé yóò dẹ̀ experience ẹ̀ wọ́n kàn wọ́n tó bá ń ṣe lọ́dọ̀ àwọn ní bíjà tó bá ṣe ra kan wá sọ pé ń tán sọ nípa ẹ̀sáàpù bíjà ò lè ṣe bí ònìyàn àkàrí bíjà ònìyàn so látara díẹ̀ nínú àdúrà tí wọ́n máa ń ṣe ń gbà náà nọ́fìlà àwọn gbàǹkan gbé nọ́fìlà ni àkásọ̀rọ̀ ẹ̀ lórí ìdúró ó ti ní ètò àkà

náà afá àti sọfẹ́ tàbá fẹ́ ṣe dùá ní sùjúdù ńkọ́ tàbá fẹ́ ṣe rọ́bàna àtinà fi dúnìyà hasana ní sùjúdù tàbá fẹ́ ṣe rọ́bàna hablana min azwajina àwọn kan náà afá sọfẹ́ káfí aláhùnmà sí bẹ̀rẹ̀ láti fi yọ kúrò páyà kúránì láńkà àwọn afá sọfẹ́ tàbá fi aláhùnmà sí bẹ̀rẹ̀ tó ká dẹ̀ máa ní lọ́kàn a ń bèèrè kí ẹwà dìdì mú dìdì tó rọ̀kọ́ wá ló ń ka òfin sàṣẹ kan àkọ́bí tí gbìyànjú yẹn dé ńgbà náà ni wọ́n ṣe lè fọ́jẹ́ zẹ́hùn lọ́wọ́ kọ ìrọ́ sọ́látù làṣà ẹwà ti bẹ̀rẹ̀ wákùtù làṣà wákùtù làṣà fìhí ìlà nísìlẹ̀ ìgbà tí sọ́látù làṣà láti gbà náà títí di ìlà nẹ́sìfìlẹ̀ ilé títí di ìlàjì òru títí di ìdajì òru níparí gbọ́ wà ní sọ́látìlẹ̀ àṣà ètò end súnmọ́ huwa wákútù dọ̀rọ̀rọ̀ ìlà tòlò àìfàjì títí dìgbà tí àlìfàjì ma wá fi wá yọ ní àárọ̀ ẹni tí àìrójú àìra yẹ̀ kan ṣẹlẹ̀ títí orí àṣà ìkí so ìṣáyé rẹ̀ ṣí extend títí di bí àwọn aago márùn-ún tó bá jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ni o àṣà yẹrẹ ṣe ẹ̀sìn àìdí títí di bí ọwọ́ aago márùn-ún àwọn adájọ́ pọ̀ lábẹ́lá tí mo ta mẹ́nu báyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin kọ́nà kó gbà wá ó wá wáyé àwọn àkókò tó ń wáyé nígbà tó bá wáyé irú owó ló ti di ọ̀ràn yàn lórí obìnrin láti kí ṣé nígbà tó bá wáyé láago mẹ́rin lápẹẹrẹ ṣe sọ̀lá tó zúrí wà nínú ọ̀nà tóbi ni a máa kí àbí áfíì tó ṣẹ̀ṣẹ̀ wọlé ló kàn ìtò wá wá bí ṣe ṣáyẹn ṣe wà lọ́nà ẹ̀ tàbátọ̀ pẹ́rin ṣáyẹ wà lọ́nà ẹ̀ ṣe mọ́gbìbì náà wà lọ́nà ẹ̀ gbélé ìṣàlá kọ́lọ̀gbọ́ aláyè lọ́la ká lè kásáríyàn àná rẹ̀ torí pọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin náà máa ń jẹ ọlọ́ ní gbèsè látara àìbìkítà àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn àìgbọ́yé tí kì dẹ́ ń ṣe bí ọ̀pọ̀lọpọ̀ wọn access tí wọ́n ní sí gbọ́wà sí tí ó kọ́lọ̀ kó jọ kó lo gbogbo àná ní irinṣẹ́ rẹ̀ àti gbogbo ẹni tọ́lọ̀ ní kó lọ kẹ́kọ̀ọ́ mímọ̀ kọ́lọ̀ kó jẹ́ kí n tà ń kọ́ náà kó wúlò fa tà ń kọ́ kó dẹ̀ wúlò fa náà tí a ń gbọ́ hádà wa kọjá àkókò wa tó dá tó ní program mi náà kalẹ̀ fún àwọn ọmọ wa bóyá kẹtọ́jú béèrè yẹ di ọ̀la ilẹ̀ ìfọ́kì ẹ̀ ìkọ́